وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف ألومبا أترى الصلاة فوان أبو محمد صلى الله عليه وسلم أتما تسواج لوري تفسير القرآن الكريم لاتن سورة الإسراء آية 107 أعوذ بالله من الشيطان الرجيم قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا ويقول يقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا الله سبحانه وتعالى أنير محمد صلى الله عليه وسلم كل آمين بي صفوا ويكتبوا أني بقبوني القرآن الكريم tó bá wù yí ẹni gbàgbọ́ náà nabi muhammad sallallahu alayhi wa sallam awla tu'minu tó bá wù yí bákan náà ẹ má nígbàgbọ́ kò sí ìtẹ́ ṣe nú méjèèjì tó ṣe wípé ọlọ́run subhanahu wa ta'ala tí ò wẹ́kọ́ mú fún yí tó bá wù yí kẹ nígbàgbọ́ tó bá dẹ̀wò yìí kẹ mọ́ ní gbàgbọ́ ìnàlẹ́dínà òtún ìlmẹ̀ mi kọ́bìlì yìí àwọn tó ṣe pé ọlọ́run ọba tó fún nímọ̀ mi kọ́bìlì yìí ṣíwájú kí anabi muhammad sallallahu alayhi wa sallam kó tó dé ìdá ìpìlà alayhim tó bá ọlọ́run ọba tó ń fún wọn yọ̀kìrúnà lil azkọ́ sujada ọlọ́run ọba ní wọ́n ó máa fi orí kanlẹ̀ fún ni wọ́n ó máa ṣe sùjúdù nígbà tí wọ́n bá gbọ́ kíkà alukur'an torí nǹkan tí wọ́n ń gbọ́ ó ń ṣe déédéé nǹkan tí wọ́n ti mọ̀ gẹ́gẹ́ bí tí ó pamọ́ òun ni pé ọlọ́run ọba subhanahu wa àwọn òjíṣẹ́ síwájú anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi musa bẹ́ẹ̀ ló anabi isa aléhìmọ̀ sọ́látù wasalam àwọn ànábì méjèèjì yìí náà náà ní àwọn tí wọ́n gbà fún wọ́n dẹ̀ láwọn tẹ́takù wọn àwọn tí wọ́n gbà fún àwọn ànábì méjèèjì yìí ní ti òdodo ìgbà tí wọ́n bá ń gbọ́ ayà alkùránù kẹrìm tí ànábì muhammad sallallahu alaihi wasallam tó mú wá tọ́ bá ń gbọ́ ayà yìí yóò máa bẹ ní ìbámu pẹ̀lú nǹkan tí wọ́n ti ní nígbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ní rí quran gẹ́gẹ́ bí nǹkan tuntun tó ṣe wípé ohun tó takò táwọn ń ṣe wá wọn máa rí quran ní nǹkan tó ṣe wípé yóò máa bẹ ní ìbámu pẹ̀lú táwọn ti dúó lé lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala fi ń sọ wípé ẹ̀yin tẹ́ jẹ́ kẹfẹ́rì tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam sallam tó ń ka alukur'ani fún yín tẹ́ ń gúnrí kúrò ń bẹ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ ọlọ́run ní tó bá wù yín ẹ gbà á gbọ́ tó bá dẹ̀ wù yín ẹ mọ́ gbà á gbọ́ àwọn tó ṣe pé àwọn ọlọ́run ọba tá a ti fún nímọ̀ síwájú tí wọ́n nígbàgbọ́ nípa anabi musa alayhisalatu wasalam àbọ̀ nígbàgbọ́ nípa anabi isa alayhisalatu wasalam ọlọ́run ní tí wọ́n bá ń ka alukur'ani fún wọn ọlọ́run ní yẹ̀kùrúnàlì àdùkọ́ ní sùjádà wọ́n jẹ́ ni tó ṣe wípé yóò máa forí kanlẹ̀ fún ọlọ́run ọba lẹ́ni tó ṣe kó yẹ pẹ̀rẹ̀ ara wọn torí pé wọ́n rí pé tí anabi muhammad sallallahu alaihi wasallam tó mú wá in tó ń bẹ ní ìbámu pẹ̀lú tí àwọn anabi àwọn ti pèpè sí náà ni wọ́n ló fi jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní inna dina inda allah islam ẹ̀sìn tí ó wu ọlọ́wọ́n ọba tóhun ó tẹ́wọ́ gbà àbí ẹ̀sìn tó wu ọlọ́wọ́n ọba tóhun yẹnu sí òun náà ni islam wọ́n mọ́ ní yẹpẹ́rì rẹ̀rẹ̀ islam jìnnà ọlọ́run sọ láyé mi pé ẹni tó bá tún wà nǹkan mi yàtọ̀ fún islam falani kubala minhu ọlọ́run ni ànígbà lọ́wọ́ rẹ̀ owó fi áàkìrà tí nílùú kọ́sìrì tó bá di jọ́gbìndì alkiyama nínú àwọn ẹni òfin irú èèyàn bí ó máa rẹ̀ sọ jẹ́ pé ẹ̀sìn anábì musa ni ẹ̀sìn anábì isa ni àti ẹ̀sìn anábì muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn kan náà ni wọ́n mú wá òun náà ni al-islam lọ́lọ́run bá fi ń sọ wípé tó bá wù yín ẹgbà gbọ́ tó bá wù yín kẹ mọ́gbà gbọ́ ṣùgbọ́n tẹ́yìn ò bá gbà gbọ́ àwọn nǹkan tó ṣe pé wọ́n ti nímọ̀ ń pa ọlọ́run ọba tẹ́lẹ̀ tán ń pa òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n nímọ̀ ń pa ẹ̀sìn ọlọ́run ọba tán bá gbọ́ alukur'an ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní wọ́n ma forí kalẹ̀ lẹ́ni tó ṣe kó ń yẹ pẹ̀rẹ̀ wọn fún ọlọ́wọ́ba subhanahu wa ta'ala wọn lọ́wọ́ba fi sọ ní ààyè mi ngbàtí ọlọ́wọ́ba ń sọ̀rọ̀ pa àwọn yahudi àti àwọn nasọ́ra ọlọ́run ṣe comparison láàrin wọn ọlọ́run ní latẹ́ṣidánná aṣẹ́dánnáṣe àdáwátán lílẹ̀dínà àmẹ́nu aliyahuda wọ́n lẹ́dínà aṣírakù ọlọ́nìrí ànábì tó bá wòye dáadáa tó bá wo àwọn tí wọ́n oppose ẹ tí wọ́n ń takò ẹ́ ọlọ́ni ó rí pé ọgọ́rọ́ wọn àwọn yahudi ni wàlẹ́dínà aṣọ́rakú àti àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ wà á rí pé èyí tó pọ̀ jù nú àwọn tó ń takò ẹ́ ìran méjì yìí ni wọ́n pọ̀ jù sí ọlọ́ni wàlátẹ̀ṣidánà akọ́rọ́bà ọmọ wa dẹ́tẹ̀n lẹ́lẹ́dínà àmẹ́nu ọlọ́ni tó bá tún wò wọ́n wà á rí pé àwọn tán tún súnmọ́ àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n dúró déédé tí wọ́n súnmọ́ wọn àwọn náà làwọn tó ṣe pé alẹ́dínà kálú ìnana sọ́ra àwọn tí wọ́n pera wọn nínà sọ́ra àyìn àwọn ọmọlẹ́yìn anábì isa alayhisalatu wasalam ọlọ́ni tó bá kọ̀m̀pìẹ̀ wọn sí àwọn yahudi àti àwọn alẹ́bọ ó rí pé àwọn tún súnmọ́ ju àwọn yòókù yẹn lọ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala wa sọ rizin ọlọ́ni dhalika bi anna minum qissisina wa ruhbana wa annahum la yastakbirun ọlọ́ni tó fa o ni pé àwọn tí wọ́n jẹ́ qissisun àwọn àfa tí wọ́n mọ̀ ń pa ẹ̀sìn wọn tí wọ́n dúó déédéé tí wọ́n dúó lórí tí ànábì Isa alayhi salatu tó ṣe kó gbé wá oúnbẹ̀ láàrin wọn wa ruhbana àwọn tó ṣe pé wọ́n mọ̀ ń pa ẹ̀sìn ọlọ́run ń láàrin wọn tó ṣe pé ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ń ròyìn wọn ó ní wa náà la estekbero wọn ń ṣe kọ́ńkọ́ tí wọn ń jọra wọn lójú tán bá ti gbó òdodo wọn mọ̀ pé ilé látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ni èyí tí ànábì ìsá mú wá fáwọn òdodo látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ni wọ́n ń tẹ̀lé bánábì ìsá ṣe sọ fún wọn ìgbà tí ìrẹ́ muhammad sallallahu alaihi wasallam tó tún mú òdodo dé tó mú àwọn òfin míì dé ọlọ́ni wó tún tẹ̀lé ẹ wọ́n ń ṣe kọ́ńkọ́ tí wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe gírímọ̀nkáì ọlọ́niwọ̀ ìdá sẹ́mi ruma unzila ilẹ̀ rasul ọlọ́ni tábà ń gbọ́n tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run ọba tó ṣe muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni àwọn tẹ́lẹ̀ yìí bá wúlò àwọn nasọ́ra làwọn tó ṣe pé ńgbà tí wọ́n ń gbọ́ mẹ́sẹ̀jì anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam wọ́n rí ní nǹkan tó ṣe pé ń koroboréètì nǹkan tí ọlọ́run ọba fún anábì isa alayhi salatu wa salam wọ́n dẹ̀ rí ní nǹkan táwọn tún gbọ́dọ̀ juwọ́lẹ̀ fún òun ni hadithi tí a kà fúnra wa ní àmàyé gbà tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní wàlẹ́dì nafsi bí yẹ́dì mo fi ọlọ́run ọba tó ní ẹ̀mí mi búra láyé smaru bí ahdumin adil umma èèyàn kan ò ní gbọ́n pé ní muhammad sallallahu alaihi wasallam wàlám yóò mi lẹ́dẹ̀ òṣèlú tó bẹ́ẹ̀ tí ó wà gbọ́ tí ó nígbàgbọ́ nù tọ́lọ́wọ́ bá fi rán mi anam kò wá gbà ọlọ́wọ́ bá fi rán mi muhammad sallallahu kò gbàgbọ́ anam sallallahu alaihi wasallam ni illa kana min ashabin nar kó jẹ́ ọmọ náà ṣùgbọ́n gbà tí àwọn kan gbọ́ nínú àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ̀kọ́ tí ànábì rísọ́ alẹ́sọ̀látọ̀ sàlám tó fi kalẹ̀ fún wọn tó ń tẹ̀lé bó ṣe gbé kalẹ̀ ìgbà tí wọ́n padà gbọ́ pé ànábì wa muhammad sọ̀lá sàm ọlọ́wọ́n bá gbé dìde lódodo ọlọ́ni rẹ̀ ànábì orí wọn nípa pé àwọn súnmẹ́ ju àwọn yahudi tán òpózi ẹ lọ àwọn súnmẹ́ ju tí wọ́n jẹ́ kẹfẹ́rí lọ ọlọ́ni dálíkà bí annamínú kìsìsì torí pé àwọn tí wọ́n jẹ́ àfẹ́ẹ̀sìn wà nù wọn tí wọ́n gbọ́ọ̀rọ̀ ànábì isa àdìsọ́látù salam tí wọ́n gbọ́ọ̀yé warubanan àwọn tó ṣe pé wọ́n mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn dáadáa tí wọ́n dúró títán fi ń ṣèjọsìn kò ń ṣàwọn tán fi ìfẹ́ ẹnu wọn ṣèjọsìn wọ́n annam la estekberon wọ́n ń ṣẹni tí máa ṣe kọ́ńkọ́ tí yẹn gírí máa ń káyì kúrò bí tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó bá fẹ́ ọlọ́ni wa ìdá sẹ́mi ọmọ àrùn ilẹ̀ rasul tán bá fi lè gbọ́ àwọn nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ tara àyùnáhùn tafiru mina dámìrì mímọ̀ arof nelhak orí tí ó ṣe pé bó ṣe ń kà á fún wọn ni ojú wọn ó máa dami látara òdodo tí wọ́n mọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni yẹ̀kọ́ lónìí wọn ó dẹ̀ máa sọ yí pé rọ́bánà ìrí ọlọ́wọ́ bá wà wò amanna àwa nígbàgbọ́ nù tó fi rán muhammad sallallahu alaihi wa sallam faktubna ma shahidin ìrí ọlọ́wọ́ bá kọ́ àwa náà kalẹ̀ sínú àwọn tó jẹ́rìí sí nǹkan tí muhammad sallallahu alaihi wasallam tó mú wa eléyìí ni shahada tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fún àwọn kan nínú àwọn tó ṣe wípé wọ́n gba mẹ́sẹ̀jì ànábì isa alaihi salatu wasallam òun dẹ̀ wọ́n ń títí tí ọlọ́wọ́ bá fi gbé ànábì muhammad sallallahu alaihi wasallam dìde tó mú òdodo àlékún wá bá wọn wọn ṣe gírímọ̀ ń káyì wọn ṣe tiyan ṣùgbọ́n àwọn kan bẹnu wọn tó ṣe pé wọ́n ní rárá àwọn òní tẹ̀lé tí muhammad sallallahu alaihi wasallam wa àwọn kan tiẹ̀ ni wọ́n ti diviate kúrò níbi tí ànábì isa alayhi salatu wasalam tó ń wá pẹ̀lú pé oríṣiríṣi ni wọ́n ti sọ bá a ṣe ráwọn èèyàn lóyìn tó ṣe rí pé in tí ànábì muhammad sallallahu alaihi wọ́n ti gún ní kúrò ń tó ṣe pé ẹ máa rí wọn pín nǹkan tán ṣe yí tó yàtọ̀ sí tí anábíwá muhammad sallallahu tó wá ní bí lápẹjúwe àwọn tó ṣe wípé wọ́n wó sùnsùn lórúkọ wípé àwọn ń dìfẹ́ǹdì ẹ̀sìn àwọn ń jàfẹ́sìn tọ́dẹ̀ mú àwọn èèyàn tí wọ́n dú wọn àwọn tí wọ́n dú yìí kí ni tí anábíwá muhammad sallallahu tó sọ ń pa wọn anábí sallallahu alaihi wasallam ó sọ ń pa ilẹ̀ egypt fún àwọn sàábé anábí sallallahu alaihi wasallam inakum sataftahuna misro anábí ní àsìkò kan bọ̀ wá tẹ́yìn sàábé ó padà wọ ìlú misro ni anabi sallallahu alaihi wasallam ardun yusamma fi alqirat ilẹ̀ misru yìí ilẹ̀ kan tó ṣe pé wọ́n ń lo àwọn nǹkan bí owó nǹkan kan tí wọ́n ń pè ní kirot ni anabi sallallahu alaihi wasallam ní fa idha fatahtumuha tó bá di pé ẹ̀kọ́ ka ilẹ̀ misru anabi ní fastausu bi aliya khairan àwọn èèyàn tó ṣe pẹ́ ń bẹ́ ń tí wọ́n dáadáa fa inna lahum zimmatan wa rahima anabi ní àwọn tí wọ́n ń bẹ́ ẹni tó ṣe pé yẹ ká ṣàpọ́nlé wọn ni wọ́n wọ́n ṣe ẹ̀sìn islamu èyí tí ò bá ṣe ẹ̀sìn islamu nu wọn anamisọ́lá asálami ẹ ṣe àpọ́nlé wọn torí pé kí ni ẹni tó lọ́wọ̀ ni wọ́n àkọ́kọ́ ni ẹ̀kejì ni pé wà rọ́hìmá anamisọ́lá asálami ni mọ̀lẹ́bí ni wọ́n tún jẹ́ torí pé hajar tó ń ṣe ìyá ismail rọ́díàláwà anha hajar yìí ilẹ̀ egypt ni ó ti wá bákan náà ẹni tó ṣe wípé wọ́n ń pè ní ẹrú anabi muhammad sallallahu alaihi wasallam lóbìnrin tí a mọ̀ sí maria alkiptiya ni wọ́n máa ń pè òun náà wá láti egypt tán bá ní kiptu orí táwọn èèyàn ń pè ní copt lónìí so anabi sallallahu alaihi wasallam ó ní àwọn wọ̀nyí ẹtírí tí wọ́n dáadáa fa inna lahum zimmatan wa rahima nínú ẹgbàá mi fa inna lahum zimmatan wa sihra ṣùgbọ́n àwọn èèyàn kankan ó sùsù ní sí láwọn ń jà fẹ́ sí ni wọ́n dẹ̀ mú àwọn ara àwọn tí wọ́n jẹ́ cops yìí tí ẹ̀sìn sọ wípé kán tírìtì dáadáa ìfà pé yìí ò ṣẹ̀sìn rẹ ò túmọ̀ sí wípé kò mọ òwò àbàjẹ́ pẹ̀lú eléyà ti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ wọ́n mọ àwọn twenty one wọ́n dẹ̀ dùn wọn kí lẹ dùn wọn fún wọn láwọn ń gbìjẹ ẹ̀sìn ni ṣe ń tí ẹ̀sìn sọ òwòlélẹ́yìí tẹ́ ń ṣe rárá ìtànàbíwá muhammad sallallahu alaihi wasallam sọ nínú hadith tó clear tó ń bẹnu sahih muslim òun lélẹ́yìí kí la fẹ́ lò ń bí eléyìí òun náà ni pé àwọn èèyàn míì deviate kúrò bí tẹ́sìn wa ọ̀tọ̀ ni tẹ́sìn sọ ọ̀tọ̀ ni táwọn fi ń ṣẹ́sìn ó wá pọ̀ jantirẹrẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn kan pera wọn lọ́mọlẹ́yìn ànábì musa tó ṣe pé ọ̀tọ̀ ni tánábì musa sọ ọ̀tọ̀ ni tẹ́ ń ṣe àwọn kan pera wọn lọ́mọlẹ́yìn ànábì isa alayhisalatu wasalam àwọn kan tánábì isa òfin ròyìn ara ẹ̀ ni wọ́n fi ń ròyìn rẹ̀ àwọn kan isa alayhisalatu wasalam òní ṣe lẹ́sìn ni wọ́n ṣe lẹ́sìn ọlọ́wọ́n bá ní ṣùgbọ́n àwọn kan bẹ ntánẹ́bì isa gbé kalẹ̀ náà ni wọ́n ń tẹ̀lé ìgbà tánẹ́bì muhammad sallallahu alaihi wasallam tó dé gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́wọ́n wọ́n rí ní continuation tí ànábì isa mú wá àbí continuation tí ànábì musa alayhisalatu salam tó mú wá wọ́n dẹ̀ tún tẹ̀lé bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ọlọ́wọ́n subhanahu wa ta'ala alẹ́ muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́n ọba ó fún wọn lẹ́sàn wọn lẹ́ẹ̀mejì ẹ̀sàn wípé ànábì tó kọ́kọ́ dé wọ́n gbà fún wọ́n dẹ̀ ń bá lọ bẹ́ẹ̀ ìgbà tánàbì míì tún dé ni wọ́n tún gbà fún ládàá kí wọ́n tẹ̀lé ànábì méjì ni ó mọ bẹ fún wọn torí pé kí ni àwọn ànábì ọlọ́wọ́n ọba kankan náà gbogbo wọn ń pèpè sí kò sí yìí tó ní ká mú nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́n ọba ká mọ̀ sí gbogbo wọn ń pèpè sí nǹkan ẹ ọ̀kan náà ni tó ń lóbi jẹ́ ká ní àwọn oríṣiríṣi ẹ̀sìn tọ́lọ́run mm, ẹ̀sìn ẹyọ kan náà lọ́wọ́ ọba yọ́nú sí òun náà ni ẹ̀sìn islam tí gbogbo àwọn ànábì ọlọ́wọ́ ọba bẹ̀rẹ̀ látòrí adam alayhisalatu wasalam tẹ́ẹ̀dẹ́rì ànábì kedere anabi muhammad sallallahu alaihi wa sallam ẹ̀sìn kan náà gbogbo wọn ṣe ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní àwọn wọ̀nyí kúl aminu bi sọ fún wọn in tí mo mú wá ẹgbà gbọ́ aula tuminu tó bá dà wùyẹn mọ́ gbà gbọ́ náà inna alladhina utul ilma min qablihi àwọn tó ṣe pé àwọn ọlọ́wọ́n ọba ta fún nímọ̀ ṣíwájú kánábì tó dé àwọn ta fún nímọ̀ ṣíwájú kíkúránì tó dé wá báyìí ìdá ìtìlá àlehim tí wọ́n bá ń ka alkùránì fún wọn ọlọ́wọ́ bá ní yakhiruna lil adhqani sujada wọ́n ó máa forí balẹ̀ ní lẹ́ni tó ṣe pé òun yẹpẹrẹ ara wọn wájú ọlọ́wọ́ ọba torí pé kùránì wọ́n rí ní continuation nǹkan tó ṣe wípé ọlọ́wọ́ ọba fi rán àwọn ànábì tó ṣíwájú ọlọ́wọ́ bá ní wọ́n yẹ kú lónìí wọ́n dẹ̀ mọ́ sọ pé tó palẹ̀ ṣe tó tó tó tó ṣe pé ó ṣe ládéhùn lẹ́mẹ̀fọ́rọ́là nǹkan tí ó jẹ ṣíṣe ni ọlọ́wọ́ ọba ó ti sọ́lá sọ́lẹ̀ ní bẹ́ẹ̀ ló ti ṣe ládéhùn ẹni tó bá fi lè sin lọ́wọ́ ọba aljanna ní titi ẹ ẹni tó bá kọ tí sọ́rọ̀ ọlọ́wọ́ ọba iná ló ń lọ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ní òun ti ṣe ní nǹkan tó rinlẹ̀ ìpàpéjá ànámà yìí èèyàn àtàlùjọ nínú ìkùnú rẹ̀ ọlọ́ni lakọ́dọ̀ránà wàlakọ́dọ̀ránà lè jẹ́ annama kẹsìrẹ̀ mìnàljin wàlínsì lọ́nkọlóhùn láyẹ̀fkàhù nàbí ha wàláhùn àyùnún láyẹ̀fsọ̀rọ̀ nàbí ha wàláhùn àdánun láyẹ̀smàrún nàbí ha wùláìkẹ́ kàlà nìcám ọlọ́ni jẹ́ annama wọlọ́wọ́ bá ti palẹ́sì kalẹ̀ fún kẹsìrẹ̀ mìnàljin wàlínsì ọgọrọ alùjẹnú àtẹ̀yẹ̀lá dà sínú rẹ̀ àwọn tó ṣe pé wọ́n ní ọkàn ṣùgbọ́n ọkàn wọn ò wúlò fún wọn bákan náà wọ́n ní ojú rína ojú rína wọn fi ródodo wọ́n ní etí gbọ́rọ̀ etí gbọ́rọ̀ wọn fi gbódodo ọlọ́ni ula ikẹ̀kẹ́ an'am àwọn èèyàn tá ń sọ wọn èyí àtàlùjẹ̀nú yìí bí ẹ̀ràn ni wọ́n bẹ́lú ma bọ́ọ̀lù ọlọ́ni wọ́n sọnù jẹ́ran lọ ula ikẹ̀kẹ́ gafilun ọlọ́ni àwọn tó ṣe pé fọnú ní ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní àwọn yìí wọ́n gbà pé ọjọ́ kan náà lọ́lọ́wọ́ ọba yóò ní kí ayé wa sópin wọ́n gbà pé ọjọ́ kan náà lọ́lọ́wọ́ bó gbé àwọn èèyàn dìde ẹni tó bá ṣe dáadáa ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala yóò san lẹ́sàn rẹ̀ ẹni tó bá ṣe aburú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala yóò san lẹ́sàn rẹ̀ kò dàbí àwọn ní kò tó jẹ́ ọjọ́ gbende ọlọ́ni wọ́n ń wọn ní gbé àwọn dìde ọlọ́ni kúlù ọ̀rọ̀ bè ọlọ́ni anábì sọ fún wọn ipe mo fi ọlọ́wọ́n bá mi búra dàtúbọ̀ àsúnà ọlọ́wọ́n ọbọ̀ gbé yín dìde súnmọ́lá túnabà ọ̀nàbí máa hamilton ọlọ́wọ́n ọbọ̀ fẹ́ ní kọ̀ọ̀kan yín nírò tó gbélé ayé rẹ̀ ṣe ọlọ́ni wàdálì kàlàlá yasir eléyìí nǹkan tó rọrùn fọlọ́wọ́n bá ní ẹ̀yìn ìsàbá ti kú tààtà kẹfún tààtà ló sọ fún ẹ wípé tó bá ti kú tó kẹfún ìgbà tó jẹ́ nǹkankan tó jẹ́ àtọ̀ lásán lásán tó ṣe pé o jẹ́ nkankan ní ọlọ́wọ́ba ló mọ bó ṣe dẹ sáyé tó wá dẹni tó ṣe pé kí ni ìwọ náà jọrẹ lójú torí fọ́gbìá tó ṣe pé inú ẹwọ́n ń dùn subhana wa ta'ala tó kápá àti ṣe léyìí òun náà ló ní ìkápá àti pé téèyàn tó bá kú tó di pé oju to tó kẹ fún ọba subhana wa ta'ala ní ìkápá àti gbé dá padà ní láti gbé dìde láti jẹni tó ṣe pé yóò ṣèṣirò iṣẹ́ rẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ni yakhiruna lil azkon wa yakhiruna lil azkon ọlọ́run ni wọ́n máa forí balẹ̀ yẹ̀kún lẹni tó ń sunkún wa yazidu khushu'a bẹ́ẹ̀ ni tọ́lọ́run sọ̀kalẹ̀ yìí yóò lè kún ní ìpayọ̀ ọlọ́run yóò lè kún ní ìbẹ̀rù olóòjẹ́ tí kùrá ní òòbá tó fún ní wáàsì kò sí wáàsì tó lè tó awon eni ọlọ́run ọba alkur'an kareem tán bá ń gbọ́ kíka rẹ̀ abẹni tí yóò mọ túmọ̀ rẹ̀ tán bá sọ túmọ̀ rẹ̀ fún ọ̀wárìrì bẹ́ẹ̀ ni ìbẹ̀rù òmu ṣùgbọ́n ẹni tó kọ́ máa ń ka alukur'an fún tó wò pé òun gbogbo eléyìí tán sọ yìí á ah, ìlú èèyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ léwu wájú ọlọ́run fi ni Eh, ta nínú yín ní zádàtú ààrẹ ìmánà tó yí pé nǹkan tó ṣe yí pé wọ́n sọ̀kalẹ̀ yìí ó lékún ní ìmánì ọlọ́ni fọ amẹ́lẹ́dínà àmọ́nù fọ̀zádàtú ìmánà ọlọ́ni àwọn tó ṣe pọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ eléyìí ni ó lé wọn kún ní ìmánì wọ́n mi step shurun inú wọn dùn mọ́ ṣe gbọ́ nípa bẹ́ẹ̀ níbi àwọn ní information yìí bó ṣe wá ń bá wọn ni wọ́n ní ipò wájú ọlọ́wọ́ ọba torí pé òfin ọlọ́wọ́ ọba àbọ̀rọ̀ ọlọ́wọ́ ọba bákan méjì ni sídàkọ́ ọlọ́wọ́ ọba sọ fún wa pé ṣe nǹkan báyìí ẹ mọ́ ṣe nǹkan báyìí ẹni tó bá ṣe ń tọ́nà ọba ní ká ṣe ládàá rẹ̀ ń lékún ń tọ́nà ọba ní ká mọ́ ẹni tó jìnà sí ládàá rẹ̀ ń lékún àbí kó ṣe pé ń tá a di sọ́kàn gẹ́gẹ́ bí àdìọ́kàn tá a mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lápèjúwe ká ní pé yìí ò mọ̀ wípé ìtàn pè ní ìgbéǹde ń bẹ pọ́lọ́wọ́ gbogbo wa jìde èyàn ò mọ́ ń parẹ̀ kò rí ẹ́fídẹ́ǹsì fún rí ìjọ tó bá kà á wípé ọlọ́wọ́ bá lóun ó gbé wa jìde ìmọ̀nì rẹ̀ lékun ni torí pé additional information tó ní ẹ tó dẹ̀ gbàgbọ́nú rẹ̀ pé ọlọ́wọ́ bá sọ báyìí yóò tún lékun ni ó fi jẹ́ pé ọlọ́wọ́ bá ní ìnàmà yakṣà láàmì ní ìbáde ilẹ̀ ìlẹ̀mà ọlọ́wọ́ ní àwọn tí páyà ọlọ́wọ́ bá nínú àwọn ẹrúsìn àwọn ni àwọn tó bá nímọ̀ ẹni tí ò nímọ̀ tó fẹ́ páyà ọlọ́wọ́ bá kò pọ́síbù torí pé n tán fi páyọ̀ ọlọ́run ọba òun ni information tó gbọ́ tó bìlíìfù nú ẹ̀ tọ́lọ́run ọba sọ bí anú alukur'an ni àbọ̀wátúrò anábíwá muhammad sallallahu alaihi wa sallam adẹ̀gba information ẹ̀ bẹ́ẹ̀ a ní bìlíìfù nú ẹ̀ bẹ́ẹ̀ àlékún kíni ẹ̀ àlékún imani ni àgbéga níwájú ọlọ́run ọba àbí n tọ́lọ́run ọba ní ká ṣe tá a gbà bẹ́ẹ̀ tá a dẹ̀ ń ṣe àbí n tó ní ká jìnà sí tá a dẹ̀ ń jìnà sí bẹ́ẹ̀ tí ò bá ti síyẹn bó ilẹ̀ ṣe fẹ́ páyọ̀ ọlọ́run ọba aláìmọ̀kan tó ṣe pé dúró sójú kan ni ó wá ń fi ọpọlọ ẹ̀ṣẹ̀ sìn ní ìyẹn ń ṣe káṣíà kò ń ṣe bẹ̀rù ọlọ́wọ́ bá nu kò ń ṣe páyọ ọlọ́wọ́ bá yẹn ìyẹn òmùgọ̀ ni sọ ló jẹ́ pé ẹni tó ṣe pé ń ṣe tó wù tó ń fọpọlọ gbé ẹ̀sìn kalẹ̀ kò sí páyọ ọlọ́wọ́ ń bẹ ìpáyọ ọlọ́wọ́ ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ innama yakshallá that is ẹni tó nímọ̀ tó ṣe pé ìmọ̀ tó wá bá information tó wá bá ó gbà á ó dẹ̀ gbé sọ́kàn bẹ́ẹ̀ èyí tó ní í ṣe pẹ̀lú wípé kó mú un lò ohun olò wọn ló jẹ́ pé kò sí ìwúlò ń ìmọ̀ téyẹ mọ̀ tó ṣe pé kò múlò ìmọ̀ tó ṣe pé ó mọ̀ tó ṣe pé opposite ìmọ̀ ẹ ń ṣe anabiwa muhammad sallallahu alaihi wa sallam asábà máa sáàdì ọlọ́run ọba a máa sọ pé ọlọ́run ọba mo sáàdì ẹ́ min ilmin la yanfa níbi ìmọ̀ tí ó wúlò ìmọ̀ tí ó wúlò ó nìmọ̀ tó ṣe pé yẹn mọ̀ ṣùgbọ́n kò níbi lífù nú ẹ̀ ìmọ̀ tí ó wúlò ó nìmọ̀ téyàn mọ̀ tó ṣe igbé kò múlò ọ̀tọ̀ ni tọ́lọ́wọ́ bá ní kó ṣe ọ̀tọ̀ ni tó ṣe irú èyàn bẹ́ẹ̀ kò sí mọ̀ fún ọlọ́wọ́ subhanahu wa ta'ala oníwàyẹ̀ rona lil adcon wọ́n ma fi orí kalẹ̀ wọ́n ma fi orí kalẹ̀ yẹ́kún lẹ́ni tó ń sunkún wàyẹ̀ zílò mkhushua eléyìí ó dẹ̀ tún lé wọn kún ní ìpayọ̀ ọlọ́run ọba wọn ló jẹ́ pé tá a bá wò ǹgbà tọ́lọ́run ọba subhana wa ta'ala ó ní zálìkàbí anamínú kì í ṣe ṣe ọlọ́run ní tó fa ni pé àwọn tán jáfẹ́ sí ń bẹ nu wọn tán dúró lórí ntánẹ́bí ìrísàmúwá tí wọ́n ti yẹ kúrò ń bẹ tán dúró lórí ntánẹ́bí ìrísàmúwá wọn yẹ kúrò ń bẹ wọ́rọ̀ bá àwọn tó ṣe pọ́n jí olùjọ́sìn tán ń fi ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ṣèjọ́sìn táwọn náà yẹ kúrò ń bẹ ẹlòmí máa ṣèjọ́sìn ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ kọ́ ló fi ń ṣèjọ́sìn wà ánàm láyé stegburun wọ́n ṣe kọ́ńkọ́ tí yán ìtàbá ti gbọ́ ní information wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ẹni ọlọ́nuwa ìdásẹ́mì ọ̀húnmà oúnjẹ ìlà rọ̀súùl tàbá ti ń gbọ́ ń tọ́lọ́ ọba sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ tara àyúnà tẹ̀fíìdù mìnà dámì mi ma'arọ̀ fún elhaq ojú wọn máa dà fómi ni ojú wọn máa dà fómi látara òdodo tó ṣe kí wọ́n mọ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni bákan náà yà kúlùn wọn máa sọ èrè ọlọ́wọ́ bá wà wọ́ àmàna nítò fún muhammad yìí a nígbàgbọ́ nù rẹ̀ fọ́ktọ́bù náà máa ṣàìdè kàwá kúnnú àwọn tó ṣe kí wọ́n gbàgbọ́ nù nǹkan tí muhammad sallallahu alaihi wasallam tí wọ́n mú wa so lẹ́yìn sọ fún wa ẹ̀sìn anábì isa ẹ̀sìn anábì musa ẹ̀sìn anábì muhammad sallallahu alaihi ẹ̀sìn kan náà ni ẹ̀sìn tó súnmọ́ra wọn tó ṣe pé continuation ni òun ṣe pé ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n mú wa àwọn èèyàn tí wọ́n láwọn gbà fún ànábì kọ̀ọ̀kan àwọn ni wọ́n yà á lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ni wọ́n ni wọ́n introduce àwọn nǹkan oríṣiríṣi ló ń jẹ́ pé nínú àwọn tí wọ́n láwọn tẹ̀lé ànábì Ìsá alayhi salatu wassalam ẹni wọn gún oko wọ́n pín lọ́tọ̀ọ̀tọ̀ ni àwọn tọ́lá wọn tẹ̀lé ànábì Musa ẹni wọn gún oko wọ́n pín lọ́tọ̀ọ̀tọ̀ báwọn tọ́lá wọn tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam nìkan náà ẹnu wo ṣe kò táwọn náà pín lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n àwọn ànábì ọlọ́wọ́n ọba ẹ̀sìn ẹyọ kan náà ni wọ́n mú wá ó dẹ̀ di dandan lórí ẹ̀yàn kọ̀ọ̀kan tó bá bá ànábì tó wá lẹ́yìn ànábì tó lọ kó gba ànábì tuntun yẹn gbọ́ tí ò bá gbà á gbọ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé kò gba ànábì tó ṣíwájú gbọ́ torí pé wọ́n so pọ̀ ni ó ní ọ̀rọ̀ ànábì muhammad sallallahu alaihi wa sallam tó ní òun fi ọlọ́wọ́n bá búra èèyàn kan ò ní gbọ́ òun nú àwọn tó ń bẹ lónìí àtàwọn tó ń bọ̀ wá tó ṣe pé wọ́n wá nígbàgbọ́ nu tó ń mú wáyìí àfi kí ẹnìyẹn ó jẹ́ ọmọ náà ó bá pèrè ní yahudi kò bá pèrè ní nasara nítorí bá wò kó péré ètò pàtàkì jùlọ òun náà ni kó gbọ̀rọ̀ gba muhammad sallallahu alayhi wa sallam kó gbọ̀rọ̀ gba gbọ́ kúlù dùcúlá awídùcú rahman ayyan ma tẹ́dùcú fọláwù asmaul husna àwọn kan sọ fún muhammad sallallahu alayhi wa sallam wọn ni ẹ mọ allah nìkan ó lé allah ló rán òun ní oníkan lẹ́ẹ̀ká máa ṣèjọ́sìn fún ṣùgbọ́n tó ń ga fún rẹ̀ bá ń ṣàdúrà yóò mọ̀ sọ pé ya allah ya rahman èwo ni ká múnú méjèèjì ó ti ń pe ọlọ́run méjì ó dẹ̀ ní ká máa kéèké ọlọ́run ẹyọ kan ó ní ká máa ṣèjọ́sìn fún ọlọ́run ẹyọ kan ṣoṣo àwọn kẹfẹ́rí mẹ́kà wọ́n ń fi eléyìí wọ́n fi ń takò ànábìwá muhammad sallallahu látara wípé ọpọlọ wọn kúrú ọlọ́run wa sọ fún wọn ìgbèrè ànábì sọ fún wọn kùlùdùrù sọ fún wọn pé ẹ pé allah ya allah awudu rahman abike pe ya rahman ayan ma tẹdiru èyí tẹ bá pẹnu gbogbo àwọn orúkọ ìfọláwùl asmaul husna ọlọ́run ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ ọlọ́run ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ ọlọ́run bá subhana wa ta'ala ó ní wàlíláì husna fàdúrúhu bíhà ọlọ́run ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ ẹ pé ń pẹ̀lú àwọn orúkọ wọ̀nyí ẹ pé òun pẹ̀lú àwọn orúkọ yìí òun ló fàá tó jẹ́ pé tá a bá wo lára àwọn sura al-qur'an ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ń sọ nínú sura kan ó ní wọ́n aláhùn lẹ́dí láìláha ìláhùwà òun náà ni allah tó ṣe pé kò sí ẹni tó yẹ káwọn èèyàn máa ṣèjọ́sìn fún ní ti òdodo àyàfi allah àyàfi òun nìkan náà almaliku òun náà ni almaliku òun ni alkodosu òun ni asalamu òun ni almumin òun ni almuhaimin òun ni alaziz òun ni aljabbar òun ni almutakabir subhanallah amma yushrikun huwa allahu alkhaliqu albari òun náà ni alkhaliqu òun ni albariu òun almusawir láwùl asmáwùl husna ọlọ́run lóhun lòun ni àwọn orúkọ tó fi rẹwà jùlọ láwùl asmáwùl husna òun lòun ni àwọn orúkọ tó fi rẹwà jùlọ so èèyàn fẹ́ tọrọ nkankan ó ní yá allah ìrẹ́ ọlọ́wọ́ bá allah ya rahman ìrẹ́ ọlọ́wọ́ bá rahman wọ ọbọ oníkẹ́ ya rahim ìrẹ́ ọlọ́wọ́ bá rahim ya aziz ìrẹ́ ọlọ́wọ́ bá aziz gbogbo orúkọ ọlọ́wọ́ bá ní tààlì máa pè tá a bá ń fẹ́ kankan wájú ọlọ́wọ́ wọ́n wá dẹ̀ wa ní fún rahman pé ká máa pè wọ́n ní ká máa pè yá rahim ìtú ògbélé wa lọ́wọ́ ká máa pè táwọn èèyàn ló máa tẹ̀lé wọn bí ẹran ni kama fun wa lórúkọ àlùjẹ̀nú ká máa wa kan wọn ò ní ilé ìrọ̀wání àní àbí ni ibẹ̀ ya máa gbọ́yá ráúkọ̀ ya ìlú láti ya dam da ya ìlú lati máa gbọ́yá isu a máa gbọ́ arúwà gbogbo pe gbàtọ́lọ́wọ́ ṣùgbọ́n wa ta'ala ni wàlíláì asmaul husna fàdúrógó bí ha ṣe orúkọ ọlọ́wọ́ bá ní rọ́kọ̀ ya ìlú ṣe orúkọ ọlọ́wọ́ bá ní dámdà ya ìlú ṣe orúkọ ọlọ́wọ́ bá ní jabatíṣù ṣe orúkọ ọlọ́wọ́ bá òní sánsàlíyù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn orúkọ oríṣiríṣi tá a máa ké pé inú ó dẹ̀ tún máa dọ̀ pé kíni à ń súnmọ́ lọ́n náà ni àwa náà à ń ni kò sí yàtọ̀ láàrin ẹni tó pe rọ́kọ̀ ya ìlú àtẹni tó ń pe ṣàngó àtọ̀ya ìkẹ́kẹ́ náà làwọn méjèèjì kò sí yàtọ̀ láàrin ẹni tó ń pe dàmdàyà ìlú àtẹni tó ń pe arúwà bí ìlú kò sí yàtọ̀ láàrin ẹni tó ń pe léyà àtẹni tó ń pe ọ̀ṣun òṣogbo àwọn méjèèjì kẹfẹ́rí ni wọ́n ń wájú ọlọ́run ọba ẹni tó pe dàmdàyà ìlú kú tó kú sórí irú nǹkan báyìí ó kún ni wa ta'ala ni sọ fún wọn pé awudu rahman ẹgbẹ́ arrahman ayan ma tẹ́dìrú èyí tẹ́ bá pé gbogbo orúkọ ọlọ́wọ́ bá faláwù asma olùhùsùnà ọlọ́wọ́ bá ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ bó láṣe fi àwọn orúkọ ọlọ́wọ́ bá tó ń bẹnu alukur'an á fi kalẹ̀ a máa pe nǹkan mi alansumọlọ náà ni a máa ké pe nǹkan mi alangwa afẹ́ bí wa ni. Afẹ́, kí ni àtọ̀ láàrin ẹni tó ń pe rókọ̀yà ìlú àtẹni tó ń pe ṣàǹgó tó ń pomi tó ń pọ bàtálá kò sí yàtọ̀ ṣùgbọ́n ilé ìbò láti rí ṣáàlẹ̀m sọ lásán ló rẹkọmẹ́ndì fún ara ara báwọn èèyàn kan ṣe chẹ́ǹjì ẹ̀sìn ànábì ìrísà alẹ́sọ̀látọ̀ sálám tí ń kọ́ àwọn èèyàn wọn ní nǹkan mi ara ẹ̀ náà lélẹ́ iná tó ṣe wípé ara àwọn èèyàn tán chẹ́ǹjì ẹ̀sìn ànábì muhammad sallallahu alaihi wasallam ẹni tó ṣe pé bá ní nǹkan ṣe tó bá gbé alukóra yóò rí pé nǹkan tó clear ni ẹ̀rọ problem mi lágbára ní nǹkan tí mo ń wá kíní ẹ pọ̀ ní ka ẹ tóbi ní ìgbà tí orúkọ ọlọ́run bò bá tó ẹ kò sí nǹkan tí ó tó ẹ ẹ bọ̀ ìgbà mo ti ń pèrè ọkọ̀ ya ìrìn wà láàyè nǹkan wá ń bùn fún mi bísínẹ́sì mi wá ń lọ tààrà pẹ̀lẹ́ same argument wọn láti ma ń sọ fúnra wa pé in tó ń wá ọwọ́ ẹ tẹ̀ kò túmọ̀ sí pọ́nà tó fi ọ̀nà tọ́lọ́wọ́ bá àpúrúfù ni ẹlòmíì níbi ká mọ gbáwọn èèyàn lójú ká ṣe ná ti kọ́lé ló ti ra mọ́tò ló ti ra gbogbo ẹ̀ ẹlòmíì ká mọ digunjalè ibẹ̀ ló ti rí gbogbo owó rẹ̀ tó bá ṣe pé ọlọ́wọ́ bá ti jẹ́ ká mọ nǹkan tí ó túmọ̀ sí pé òun nífẹ̀ẹ́ ta ń ṣe òun náà ni pé n tó bá ti ń ṣe ìyẹ̀ká o lè tẹ́ ó rẹ̀ gbọ́rọ̀ tán rẹ̀ òun náà ni pé n tó bá ti ń ṣe àdúrà ló ń ṣe ní tó bá wù kó wọ́n ṣe mọ wò ṣe tọ́lọ́wọ́ bá sọ ló ń ṣe má jẹ́ kó jẹ́ pé standard àbí yastic ni wípé n tí mò ń wá ó tẹ̀ mí lọ́wọ́ ẹlòmíì nǹkan tí òjò jáwọ́ ń bi àwọn nǹkan wọ̀nyí ni òun náà ni pé ah, wàjọ́ tán tí wọ́n ti máa ń bá mi sa àwọn iṣẹ́ nìyí wàláì business ń búùmù dáadáa ni in tí òjò jáwọ́ bẹ́ẹ̀ nìyẹn bó ti gbàgbé pé nafsu tó ń sọ yẹn ní olè náà lè sọ ambroba lè sọ ẹni tó ń ṣe 419 náà lè sọ ló fi jẹ́ pé ibi tí ọlọ́run bá subhanahu wa ta'ala bá ní ká lọ òun ká lọ ọlọ́run subhanahu wa ta'ala ní kuludu èyí tẹ́ ẹ bá pè nú àwọn orúkọ wọ̀nyí fọláwùl asmaul husna ọlọ́wọ́ bá ló ń lò ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ so orúkọ ọlọ́wọ́ bá orúkọ tó rẹwà ààdẹ̀ kì í kọ́yìn ní orúkọ fọlọ́wọ́ à orúkọ onígbà wọn tán tara wọn wọn ọkpa ọ̀pá káfí ọ̀pá ọ̀pá ìmúlẹ̀ ti ráwọn ọ̀pá gúngùn tẹ́ ń fa káàkiri ṣakaṣakaṣakaṣakaṣakaṣaka ṣukuṣukuṣuku láwọn oríṣiríṣi ẹlòmí o máa fà á tó ṣe pé o máa ranjú àwọn ni ó ṣíbi tí ó yẹ kan ṣínú alkùránì irú àwọn àkídá kò síbi tí ó yẹ kan ṣínú alkùránì bẹ́ẹ̀ ni kò sí súra kan ní alkùránì tó ṣe pé túra yóò èpè náà máa fi ń ṣẹ́ fáwọn èèyàn rárá kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ ẹ ó ṣíbi tí ó yẹ kó ṣínú tíra ni kò síbi tán kì í ṣínú tíra ìtò ẹka sọ ni pé ó ń riléètì pẹ̀lú àwọn alùjẹ̀nú bẹ́ẹ̀ ni ta bá ka alkùránì dára ìjìnà sí alkùránì ní problem ọ̀pọ̀lọpọ̀ àwọn musulmi inú súrọ́tù sábà ọlọ́wọ́ subhana wa ta'ala ọlọ́run ní ọjọ́ tó wọ́n gbé gbogbo wọn dìde òun máa bèèrè yí pé àáwùlá iye kùnkanu àbòdó àwọn wọ̀nyí ẹ̀yìn mọ̀láìkà ìwọ́ lọ́gá àti tiwa a ní kankan ṣe pẹ̀láwọn eléyìí balkanu ya abudun aljin alujannu ni wọ́n sìn ni wọ́n ń ké pé ẹni tó ń pe ráúkọ̀ ya ìlú alujannu ló ń pè ẹni tó ń pa ṣamṣà ya ìlú alujannu ló ń pè ẹni tó ń pe jàbùjàtí iṣu alujannu ló ń pè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn pàǹtí èèyàn ń ké ni alujannu balkanu ya abudun aljin wọ́n ma sọ ipe alìjẹ̀nu ni wọ́n ń ké pé aksaro bí mìnú èyí tó pọ̀ jù nú wọn kò ń ṣe díẹ̀ nú wọn èyí tó pọ̀ jù nú wọn ló nígbàgbọ́ nú ká máa pe alìjẹ̀nu lónìí àmọye alájà alájì tó ṣe pé a máa tójú lé àfa káàkiri ni ìgbà tá a bá dọ́dọ̀ àfa náà òun náà máa dá yóò wá mú yóò tèjì ògbè kalẹ̀ yóò wá lóhun pé lárúbáwá kan kó sí yàtọ̀ láàrin àfa tó tèjì ògbè tó ń fi lárúbáwá sọ àti ibo tó ṣe pé ibo lò náà fi àwọn méjèèjì onífa ni wọn aláwo làwọn méjèèjì Kama wulẹ̀ differentiate kí a eléyà kéwú mọ́ lòun sọ ìgbà tó wá ń sọ kéwú ń kọ́ kò túnmọ̀ sí kankan so ló ń jẹ́ pé àfáà mi ẹ̀ distinguish láàrin òun àti ẹni tó jẹ́ aláwo tó jẹ́ onífá ìlànà kan náà ni wọ́n jọ ń lò ṣùgbọ́n ta bá fẹ́ mọ àfẹ́ẹ̀sìn àfáà tó jẹ́ títọ́ lọ́wọ́ ọba òun náà ni ẹni tí ó mọ sọ fún kọ́ọ̀lá rasul in tí òjíṣẹ́ ọlọ́run ọba sọ ní in tó bá ti yàtọ̀ sí eléyìí à ń tara wa ní kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ọlọ́run ọba subhanahu wa ta'ala wọn sọ fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam ipe wàlá tejhar bi sọláti ka tó bá ń kírun abó ń ṣàdúà pariwo wàlá tó káfíd bí baden tó bá dẹ̀ ń kírun náà mọ́jẹni tó ṣe pé irun tó yẹ kó kakéwú sókè kó wá máa káyìn sọ́chewé tó ṣe pé àwọn tán ń bẹ lẹ́yìn rẹ̀ ò ní gbọ́ muhammad sallallahu alaihi wasallam ìgbà tó ń bẹ ní ìgboro maka tí àwọn èèyàn tán gbà fún sí kéré ló ń kà tí àwọn olùṣẹ́bọ tán fitinà rẹ̀ àti kakéwú sókè ó jẹ́ nira fún anábì sallallahu alaihi wasallam ìgbà tó ń kakéwú sókè táwọn kèfèrí gbọ́ wọ́n bu wọ́n bú kùránì wọ́n bú ẹni tó sọ kalẹ̀ wọ́n bú ẹni tọ́lọ́wọ́ bá fi rán ẹbó ṣe ń bẹnu sọ bukhari àti sahih muslim wọ́n abú kùránì pé tíra jakujaku eléyìí wọ́n abú ọlọ́wọ́ bá tó sọ kalẹ̀ wọ́n abú anabi muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá pa aláṣẹ yìí pé wàlá tẹ̀sí harbi sọlá ke sókè dé lẹ́bù tí wọ́n fi mọ̀ bú eléyìí tá lára àwọn ẹ̀kọ́ ìsìláàmù ni ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala sọfánà muhammad sallallahu alaihi wasallam nínú aya mi ọlọ́ni wà láta súbù lẹ́dínà yẹ̀dùrúnà mi dúní láà fàyà súbù láàdùwàn bí rẹ̀ ìlú ọlọ́ni rí ànábi àwọn súbù láà torí pé tó bá bu àwọn nǹkan wọ̀nyẹn támáláàfẹ́ rí ta léèkì ọlọ́wọ́ ọba ni ó mọ̀ bú àdùwàn bí lórí ìlú ní ti ìkọjá àlà láì nímọ̀ àyà ìta bá wo tí gbogbo mùsùlùmí tó bá ń la káyì bá wo á mọ̀ wípé àwọn nǹkan tó ṣe pé òun bá fẹ́ ṣe àbúhùn fẹ́ sọ òun gbọ́dọ̀ wọ́n wò dáadáa àyà alukuran nílé yìí wọ̀lá tasúbù lẹ́dínà yẹ̀dùrúnà mi dúnilá àwọn nǹkan míì tán ké pé àtọ̀ sọ́lọ́wọ́n bá bá láwọn ká mọ́ fi ọlọ́run ọba ká mọ́ fi wọ́lẹ̀ mùsùlùmí tó bá nílá káyò oníṣẹ́lé ìgbà tó bá bú òkúta alápẹjúwe àbò bú ìkankan táwọn náà bá náà fẹ́ẹ́ níta létí wọn abú ọlọ́run ọba ọlọ́run ọba ju wípé ká mọ́ fi dí òkúta lọ kán bú òkúta nǹkan tó ṣe wípé ó dáa ni ṣùgbọ́n tó bá ṣe pé tí wọ́n bá retaliate ní ọlọ́wọ́n bá subhanahu wa ni wọ́n bù dípò eléyìí jẹ́ nǹkan tó ṣe wípé mùsùlùmí gbọ́dọ̀ wọ̀wọ̀ dáadáa eléyìí lọ́wọ́n bá subhanahu muhammad sallallahu alaihi wa sallam kó kéwú jákè nǹkan tó dáa ni ṣùgbọ́n kéwú ẹ̀ tó ń ké jákè tó bá yẹ pé yóò jákèdé lẹ́bù pé àwọn ẹ mọ́ wàá mú wálẹ̀ dé lẹ́bù táwọn tán lẹ́yìn rẹ̀ ò ní fi bo ẹ mọ́ wọ̀lá tó káfíd bíyà má ṣe ní nǹkan tó ṣe pé àwọn tán kírun lẹ́yìn ò ní bo ẹ ní wọ́pẹ́tẹ́gbẹ̀ náà dálíkà sẹ́bìlà ọlọ́run ní ṣe é níwọ̀ntúnwọ̀nsì wòyí tó ṣe pé yóò mọ̀ bẹ ni gẹ́gbẹ́ jẹ́ pé ìrùn wa táǹkì àdúrà lòun náà lápá kan torí pé tí lárúbá bá ní gbólóhùn tó máa lo gbólóhùn sọ́lá ìtumọ̀ ẹ̀ náà ni àdúà Inu táǹkì à ń ṣàdúà nítorí pé à ń ṣàdúà nínú rẹ̀ náà ṣùgbọ́n pé mo tiẹ̀ tún fẹ́ ṣàdúà gẹ́gẹ́ bí ìyàwó aisha rọ̀jọ́ láwọn aná bó sọ gẹ́gẹ́ bó ṣe mi sọ ibùkárẹ̀ sọ muslim bákan náà ó ní àyà yìí ọlọ́wọ́ bá sọ kalẹ̀ láti àdírẹ́sì ọ̀rọ̀ àdúà náà nípa pé ànífọ́ lásán gbọ́rọ̀ mọ́ pariwo ṣàdúà bá a ṣe gbọ́rọ̀ mọ́ pariwo ṣe díkìrì ìgbà táǹkà suratul araf ọlọ́mọba subhanahu wa ta'ala sọfán nabi muhammad sallallahu alaihi wa sallam ó ní wàzùkú rọ́bà kàfi nafsi kàtà dọ́rọ̀ àn wà kífàtàn wà dún aljar min alqawl ọlọ́ni rẹ̀ ànábi rántí ọlọ́mọba sínú ọkàn rẹ̀ tàdọ́rọ̀ àn lẹ́ni tí ó ń jí rẹ̀ bẹ́ẹ̀ wà kífàtàn ẹ̀lú tí ìbẹ̀rù wà dún aljar min alqawl má mà pariwo tó o bá ń ṣe rántí ọlọ́mọba ọlọ́mọba subhanahu wa ta'ala níbi kudu wíwẹ̀l asọ́ọ̀mù ṣe léyìí láàárọ̀ ṣe é ní ọ̀sán mọ́rọ̀ lẹ́nà ọlọ́niwọ̀lá takunil ghafilin má bẹnu àwọn tí ó mọ fọnú fọra tán ní ma rántí ọlọ́wọ́n ọba ṣùgbọ́n tó bá rántí ọlọ́wọ́n ọba náà jẹ́ kó jẹ́ pẹ̀lú jírẹ́bẹ́ kó jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ aya kuran lè lè ṣùgbọ́n báyà yìí ṣe clear tó náà ẹ ṣe ra àwọn èèyàn kan tó ṣe báwọn náà là a ní àfi súnmọ́ lọ náà ni bẹ́ẹ̀ ni ibi tí ó jẹ́ exception tí wọ́n ti ní ká pariwo òní tá a máa ń ṣe ájì tá a ṣe labbaikala umma labbaik eléyìí exception torí pé àrẹ́bí sọ lọ́wọ́ sọ́mọ́jú pa àwọn sàábé láṣẹ ni pé eléyìí ẹ pariwo ẹ ẹ pariwo ẹ ṣùgbọ́n àwọn nǹkan tó yàtọ̀ sí àrẹ́bí lọ́wọ́ sálám yóò nìkan ọ̀rọ̀ àmọ́ ṣe jẹ́jẹ́ ni òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ lọ́wọ́ sálám táwọn sàábé ń lọ́njọ́ kan àwọn sàábé wa ń pariwo allahu akbar anamsọ lásán pé irbaru aláfosìkò ẹgbẹ́ sùúrù jẹ ẹ̀fúnra yín sùúrù fainakum látẹ̀bí ọ̀nà asọ́mà alága ibà ọba tẹ́ ń ké pé kò ń ṣọba dìtí wà lága ibà kò ń ṣọba tó jìnà sí yín innakum tẹ̀dọ̀ ọ̀nà ẹni tẹ́ ń ké pé sẹ̀mí àǹkọ̀rí ibà ọba tí ń gbọ́ yín ni ọba tó súnmọ́ yín ni òun lẹ́ ń ké pé ẹ ṣe sùúrù anábíwá muhammad sallam ó kọrẹ́tà àwọn sàábé aláfisà fún wa pé àwọn sàábé ní kò ń ṣe wọ́n ń ṣe mọ̀láíkà tó sọkalẹ̀ lati sánmọ̀ ìta bá lè wò pé àwọn èèyàn ń ṣe ń bàjẹ́ lónìí àwọn náà ti ṣe rí ṣùgbọ́n ẹ̀kọ́ ló tún wọn ṣe ẹ̀kọ́ tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ni ó fẹ́ gbà lónìí táwọn òpé tó bá ń stíkì sí àwọn ẹ̀kọ́ yẹn ní bí ìgbà tí yẹn wà bákúọ̀dù ni ẹ̀kọ́ yẹn làwọn sọ̀hábọ̀rọ̀dẹ̀ wà ńlá alẹ́mi ni wọ́n gbà ni wọ́n dúó tì ni wọ́n fi di ẹni tí ọlọ́wọ́n bá yọnu sí má fi di ẹni tí ọlọ́run bá fi rinlẹ̀ ẹ̀kọ́ yẹn là wà ń kọ́yìn sí lónìí tó ṣe pé ọlọ́run bá fi dágun lásì wa so kálá ń pariwo ṣàzíkiri kò ń ṣàrẹ̀ ẹ̀sìn wa kálá ń pariwo ṣàdúà kò ń ṣàrẹ̀ ẹ̀sìn wa ọlọ́wọ́ bá sọ nínú suratul araf bá ṣe kàṣẹ́ iná ọlọ́wọ́ bá sọ fánàbí wa muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala udu rabbaka tadarruan wa khufiya ọlọ́wọ́ ni dàbí pé ọlọ́wọ́ bá rẹ̀ ní ti jí rẹ̀ bẹ́ wa khufiya tán pè é ní jẹ́jẹ́ pè é ní jẹ́jẹ́ eléyìí lọ́wọ́ subhanahu wa ta'ala sọ fún ẹgbẹ́ muhammad sallallahu alaihi wa sallam sọlọ́wọ́ bá ń sọ mí báyìí nàgbọ́ wọlé atẹ́ṣà bí sọlá ti tó bá ń kírun má jẹ́ kí irun rẹ̀ kó jẹ́ nǹkan tó máa pariwo ṣe wọlá tó fẹ́bíyà má ṣe ní nǹkan tó ṣe wípé yóò máa jẹ́jẹ́jẹ́ tó ṣe wípé rẹ̀ kó kà á sókè náà ni wọ́n tẹ̀lé bẹ́yìn náà dálíkà sẹ́bíyà jẹ́ kó jẹ́ wọ̀ntúnwọ̀nsì pẹ̀lú ogun ọlọ́wọ́ bá àtùmọ̀ tẹ̀síwájú tó bá di ọ̀sẹ̀ tó ń bọ́ abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala èyí tí agbọ́ ìkọlọ́wọ́ bá kojú kó wúlò fún ẹni kọ̀ọ̀kan wa wasallallahu ala nabiyina muhammadin wa